madam ti ń pè látẹ̀ kan ó dà kó tọkàn yín zee okay um, magbe ṣùgbọ́n don't pick it. What? Baby but ah! I, okay, mo ti bọ̀ sí. Àdàbà ń pò gidi bí ẹni pé ẹyẹlé mi ò bẹ́ẹ̀ ẹyẹlé mi gbọ́ o ibi tí màá gbà yọ sí ẹni mọ̀ ọ́rọ̀. <laughs> wish we can stay this happy forever. Forever. And ever. And ever. Surprise! Ṣọmọ pé Zina àti wà kíńjì ni. Tí bá lọ báyìí, ó fẹ́ tẹ̀lé lọ báyìí, ó fẹ́ She's just all over me. I love you. Wẹ̀dùn ọkàn yẹn ò lè come to reality. Such a jovial girl. Bólú lorúkọ This is the kind of person tí Idris need around him. Ẹ sálẹ̀, màá ṣe sọ́nà lọ sí rí. pàtí bá pàtí ẹ̀ dáhùn. ṣé mọ́mì ní láti approve àkílà kó tó fẹ́ mi ó dẹ̀ máa wù mí tó bá lè fẹ́ ọmọ yẹn. mi ò fẹ́ nǹkan kan láàrin wa àti àkílà pọ̀ sókè kó lọ ra ọjà tiẹ̀. ṣé bí alájà ṣe ń ti àkílà nìyẹn. o ò nídìí láti dín mu náà ojú ẹ mi ò rí fẹ́ẹ́ bẹ́ẹ̀ you are not even my kind of man. òun tẹ́wọ́ òun tẹ́wọ́ òun pé òun pé ṣé orí fóònù kan tó máa wá bí ṣe máa gẹ̀ẹ́tẹ̀ ni. alájà I served you all my life nítorí ìfẹ́ tí mo ti sí fún mi. I took you in as a daughter.